يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah fúnmọ̀ sọ́látù wa sàlámù ala rasulillah a kí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá máa bá ní sàlékún dáadáa àti àgbéga tó pọ̀ fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn òbí àtàwọn mùsùlùmí tí wọ́n kún sí ọlọ́run yìí lọ́wọ́ tí wọ́n ń dá sí ètò yìí tí wọ́n ní kẹ́ẹ̀ tó máa gbọ́ wa tó fi di àsìkò yìí ọlọ́run bá ní gbàdúrà tiwọn náà bá ní sàlékún yìí mọ́ ní àrísìkí àti dáadáa wọn òrùlà ìlàtúlẹ̀ kọ́dírì tá à ń wáyé ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ tọ́ba jásípò ti lọ sẹ́yìn ọlọ́run jẹ́ ọjà sípò àṣe kòǹgẹ́ tọ́ba jásípò inú àwọn òru tó kù yìí náà ni ọlọ́run mọ̀jẹ̀ ọ̀bọ ọmọ wa lọ́wọ́ ọ̀làlá haúlà wà láàkú wátà ìlàbí ẹ jẹ́ ká pọ̀ lẹ́ni tí yóò máa ṣe àdúrà yìí Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni àdúrà tánàbí sallallahu alaihi wasallam tọkọ yàwó Aisha nu ọlọ́run fi wá sí kòǹgẹ́ òru náà o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tó wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa habibu lọ́ọ̀yì musa tí yóò kà fún wa bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يستنون ما أنت بنعمة ربك مجنون وإن لك لأجرا غير ممنون وإن لك لعلى خلق عظيم فستبصر ويبصرون بهيكم المفتون إن ربك هو عالم بمن ضل عن سبيل وهو عالم بالمقتدين الله bá ní fún ọmọ náà ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa mustapha alim bismillah. قال رسول الله صلى الله عليه وسلم الآياء من الإيمان رواه Bukhari wa Muslim Translation The Prophet of Allah, peace be upon him, said, Modesty is a part of faith. Translated by Bukhari and Muslim. Lesson from the Hadith. 1. Islam preaches modesty. 2. An immodest person is not a true believer. Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà lálùbáríkà o, mọ̀jẹ̀ kan gbàgbé mà jẹ́ kí gbogbo òbí ká jèrè àwọn ọmọ wa jàmáà tó bá rí bẹ́ẹ̀ eléyìí ni part three apá kẹta nínú ojúṣe ọkọ àtìyàwó nínú ẹbí mùsùlùmí alhukuku zaujiya a ti fi ẹ́písòdù méjì a ti fi ṣàlàyé kí làwọn ọkọ ìyàwó àwọn olórí ilé kí ni wọ́n máa ṣe tẹ́bí mùsùlùmí ò fi dáa ọ̀dà ẹ ká tó lọ méjì ká tún fi bá àwọn ìyàwó ilé àwọn ìyá nínú ilé àwọn obìnrin ẹ̀yin náà lọ ọmọ ojúṣe yín ilẹ̀ bí yóò ṣe jẹ́ ẹbí mùsùlùmí òdodo tí wọn ó tún lọ máa gbádùn lọ nínú àlìjánná àáfà lẹ́yìn tẹ́ ẹ jóbin ẹ kọ́kọ́ lọ ọmọ nǹkan kan ìwọ ọkọ yín ọ̀pọ̀ gidi lórí yín púpọ̀ o débi wípé tẹ́ ẹ bá tó rò pé ẹ tó ń gbìyànjú gan ẹ tún ti gbìyànjú tó ẹ̀yin obìnrin ẹ tó tún gbólóhùn yẹn gbọ́sẹ́ anabi sallallahu alaihi wasallam ó ní haqqu zawj ala zawjatihi an law kanat bihi qarha falahisat a ma adat haqqo anabi sallallahu alaihi wasallam nínú hadithi tó lálàáfíà anabi ń sọ pé yín obìnrin ẹ lọ mọ̀ pé ìwọ ọkọ yín àwọn tẹ́ máa ṣe fọ́kọ yín ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ débi wípé tọkọ yín tó bá ṣẹlẹ̀ pé ó ní júrì àáfà ojú àpá ojú ọgbẹ́ ojú egbò ọ̀nbẹ lára rẹ̀ lẹ bá ń fa ahọ́n ńlá ẹ̀sọ́ ahọ́n yín di òwú lẹ bá fi ńlá egbò yẹn pé kọ́sàlè lálàáfíà jẹ̀mọ́ ẹ̀rí pé lè nǹkan kórìíra ni tó jẹ́ pé bóyá láàfin rómi ẹ̀yọ̀ kan tó lè ṣerú ẹ̀ tó o bá tó wá ṣerú ẹ̀ náà tó ń fa ahọ́n ńlá egbò lẹ́sẹ̀ ọkọ rẹ̀ àbí níbi tó ti ní jàǹbá mọ́ adat hakọ̀ ànábì lóbìnrin ò tún tí ì fulfili ojúṣe ọkọ ẹ̀ ó tún tí ì pé ìwọ ọkọ rẹ náà kí la fẹ́ lò ń bi eléyìí ni wípé ojúṣe pọ̀ tẹ́yìn obìnrin tẹ́ ṣe ẹ tún wo àdíìsì mi tí máàmù tìrìmìdì àti ibnu hibban àtàfà wa báyà àti tí wọ́n gbà wá ànábì sallallahu alaihi wasallam oníláwó kóńtù àmìrán àhàdàn an yasjuda li ahadin la amartu li mar'ata an tasjuda li zawjiha ànábì ní ká ní ìbá ní kẹ́nìkan máa forí balẹ̀ fẹ́ nìkan ni ṣùgbọ́n torí pànàbí ò ní sọ bẹ́ẹ̀ láìláì èèwọ̀ ni haramu ni ká máa forí balẹ̀ fẹ́ nìkan lẹ́yìn ọlọ́run ànábì ní ká ní ìbá wa sọ bẹ́ẹ̀ ni ìyàwó ni ìbá ní kọ́ máa forí balẹ̀ fọ́kọ ẹ̀ níbi tí kíni o tíwọ́ ọkọ tó pọ̀ dé tó nípa dé níwájú ọlọ́run ẹ̀yin obìnrin ẹ gbà pé ọkọ òun lòpọ̀ mú gẹ́gẹ́ bá a ṣe sọ tọ́lọ̀ náà sì sọ bẹ́ẹ̀ pé àrìjálù ri rí ọkọ rẹ gẹ́gẹ́ bí kíni o aláṣẹ rẹ rí ọkọ rẹ gẹ́gẹ́ bí adarí rẹ rí ọkọ rẹ sẹ́ńtọ́já sí pé làlùjẹ́ náà rẹ òun náà sì ni iná rẹ eléyìí ni ó jẹ́ kí ẹbí yín je ẹbí aláyọ̀ àáfàá lójúṣe alákọ̀ọ́kọ́ tá a wà mẹ́nuba gbogbo obìnrin tó fẹ́ jóbìnrin tó fẹ́ jẹ́ ni ọlọ́run ojúṣe alákọ̀ọ́kọ́ náà ni tọ́ àtúnṣàwùjì yóò máa tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ ìtọ́kọ bá pọ̀ ọ́ láṣẹ níjọ́ táwọn òbí rẹ̀ bá ti lè so yìgì ẹ pé tó èmi o aláàjì nokia mo so yìgì ọmọ mi aitẹ́ẹ̀lì fún àáfàá samsung níjọ́ tí bàbá bá ti lè sọ̀rọ̀ pé èmi aláàjì làgbájá ọ̀dà akọ ọmọ rẹ̀ obìnrin mo so yìgì ẹ̀ fún brọ́dà yìí tọ́jọ́ kùn-ín látijọ́ náà gbogbo àṣẹ agbára ó ti wà shifted kúrò lọ́dọ̀ bàbá rẹ̀ sọ́dọ̀ ọkọ kódà téèyàn bá lọ ọ̀dọ̀ bàbá tọkọ bá ní fún báyìí fòdì kò sáàyè lónìí ìní ọmọ lọ ṣùgbọ́n ọ̀lọ́ lónìí tóbìnrin bá lè lọ ọdẹ lẹ́sẹ̀ iwájú ọlọ́run ọ̀ràn yẹn ni kẹ́yìn obìnrin ọmọ tẹ̀ láṣẹ ọkọ yín àyàfàṣẹ tó bá takotọ lọ́hùn ọkọ rẹ ni ọmọ bóra ò o ṣe sìnà ò ní ṣe sìnà lè gbowó ò ní tẹ̀ láṣẹ ọkọ rẹ níbi tó bá ti takòtò lọ́hùn ṣùgbọ́n tọkọ rẹ ọba ti pọ́ láṣẹ tó takòtò lọ́hùn ọ̀ràn yẹn ni kọ́ ọ tẹ̀ láṣẹ rẹ o tọ́ ọba ti tẹ̀ láṣẹ rẹ àwọn mọ̀lẹ́kà ọmọ bínú àwọn mọ̀lẹ́kà ọmọ rọ̀jò èpè lérú obìnrin bẹ́ẹ̀ lórí obìnrin tí bá ń tẹ̀ láṣẹ ọkọ òun lọ́mọ ẹ̀ máa ń lálùbáríkà obìnrin tí bá ń tẹ̀ láṣẹ ọkọ lọ́lọ́run máa ń yọ́nú sí obìnrin tí bá ń tẹ̀ láṣẹ ọkọ ní ọwọ́ àlùjá náà ẹ̀ wá wo hadith yìí ni eléyìí tí màá mú wa ibnu hibban tí wọ́n gbà wá anábì sọ́lọ̀ láàlọ́ àwọn mìíràn tún gbà wá nù àwọn àfò ní hadith anábì lẹ́ẹ̀rọ obìnrin tọ́já sí pé ìdásọ́lá tìlẹ̀mọ́ àtúkọ̀mùsáà tóbìnrin bá ń kírun wákàtí márùn-ún rẹ̀ wàsọ́mọ́t ṣàárọ̀ à ọ̀ ń gbààwẹ̀ rọ̀mọ̀dọ́nà rẹ̀ tó ń pé wàhálfì dọ́t fáríjàhà ọ̀ ń sọ abẹ́ rẹ̀ wà àtọ́ at baalaha, ọ̀ wá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kílà láà údíkù lílí jánátà mi ayé àbíwábi àṣẹ wọ́n sọ fúnru obìnrin pé wọ àlùjánná ilẹ̀kùn àlùjánná tó bá wù ọ́ òun ni ọgbà wọlé ẹ̀yin tẹ́ ẹ jóbìnrin ẹ máa tẹ̀ láṣẹ ọkọ yín ibi eléyìí ibẹ̀ lórí ire wà fún yín kódà wọ́n ní wọ́n bi ànábì Muhammad sallallahu alayhi wa sallam nípa wípé ta lobìnrin dáadáa obìnrin wo lobìnrin ànábì ní alẹ́tì tòtí ìhú ìdà àmọ̀rọ̀ obìnrin obìnrin alálùbáríkà obìnrin gidi òun lobìnrin tọ́já sí pé máa ń tẹ̀ láṣẹ ọkọ nígbà tọkọ bá ṣe kí ni o tọba paláṣẹ eléyìí òun láti jẹ́ obìnrin ìwọ ìyàwó mi má lọ wo tẹlifíṣàn ní inú ilé ọ̀kan ọ̀gbọ́dọ̀ lọ wo tẹlifíṣàn bẹ́ẹ̀ ìwọ ìyàwó mi ìfẹ́ kíwà àti lágbájá báyìí mo rí pọ́fẹ́ máa kó bọ́ ìfẹ́ kẹjọ máa rìn ẹ gbọ́dọ̀ jọ rìn gbogbo eléyìí ọkọ rẹ láṣẹ rẹ̀ nínú ṣẹ̀ríà ìwọ tó wá jẹ́ ọkọ ìyàwó tó pàṣẹ ìwọ náà bẹ̀rù ọlọ́run lórí àṣẹ tó pa kìí ṣe àṣẹ tó fi ẹ̀ta anú tó fi ìfẹ́ ẹnu pa tí ó wàá da ẹbí rẹ rú ọlọ́run ní jẹ́kẹ́ ìwọ dàrú o kọ́lọ́n máa tu àwọn ẹbí wa ẹlẹ́kejì ìwọ obìnrin tó o bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run hifudul farj ọ máa ṣọ́ abẹ́ rẹ ọ gbọ́dọ̀ lọ ṣe sìnà ọkùnrin náà ọ̀ràn yẹn ni kọkùnrin náà ṣọ́ abẹ́ rẹ o ọkùnrin ò gbọ́dọ̀ ṣe sìnà o ìyàtọ̀ ni pé ṣẹ̀rí àyọ̀ǹda fóun o lè fẹ́ yàwó méjì o lè fẹ́ mẹ́ta o lè fẹ́ mẹ́rin lọ́nà àlálì tí è ṣe irú wa àìbẹ̀rù ọlọ́run tọ́pọ̀lọpọ̀ ọkùnrin náà ń wù lónìí ó níyàwó ńlé kọ̀fẹ́ àwọn títà ọwọ́ à ń ṣe sìnà kì ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run ìwọ náà lè ká ìsàn búwa báyàwó ẹ̀ tó o bá di pọ̀ fẹ́fẹ́ yàwó mi ọ̀fẹ́ ńlànà tọ́lọ́run tó jẹ́ kẹ́lẹ́ ọmọ pé o ti fẹ́ yàwó mi ni kìí ṣe pọ́ọ̀mọ̀ wá dọ́gbọ́n ṣèṣì náà ń ta ṣùgbọ́n ìta ń sọ ní ìsìn ni tàwọn obìnrin obìnrin tọ́jú olùbẹ̀rù ọlọ́run yóò máa ṣọ́ abẹ́ rẹ̀ yóò máa ṣọ́ ara rẹ̀ kò gbọ́dọ̀ máa sí orí ẹ̀ lẹ̀ kán máa rírun rẹ̀ kò gbọ́dọ̀ máa sí gbáàyà lẹ̀ káwọn ọkùnrin náà lù kán máa rí gbáàyà rẹ̀ kò gbọ́dọ̀ wá burú débi pé yóò tún wá lọ fàyà kínyà pẹ̀lú ọkùnrin míì tọkùnrin míì ò tún wá máa rí òhò rẹ̀ gbogbo obìnrin tí bá ń ṣe báyìí kò sínú obìnrin tí ó rí ọ̀nà ọlọ́run hadith tá a kà tán yẹn ara tí òjòbìnrin ọ wà lìjẹ́ náà ànábì ní wàhálà zọ́ọ̀tì obìnrin tí ń sọ abẹ́ rẹ̀ obìnrin gidi òun ni obìnrin eléyìn ẹ̀yin obìnrin ẹ gbìyànjú kẹ́ ẹ mójútó àárín àròjúṣe yín ni ẹ máa sọ òwò yín ẹ ní jẹ́ nìkankan orí ìhòòhò yín lẹ́yìn ọkọ yín eléyìí ni ó fi hàn pé ẹ jẹ́ olùbẹ̀rù ọlọ́run tọ́rọ́ bíi tí ọba sọ òwò rẹ̀ tó ń ṣe sìnà nínú àdánwò tí ọmọ ṣẹlẹ̀ yóò gbà wọn ọmọ àlèwà náà lè tọ́ba lọ lóyún sìnà ọkọ náà tún ṣe tiẹ̀ pẹ̀lú ẹ̀ òun sì mẹ́ńtó lóyún ọmọ èwo ni ó doyún tí òfin rí nǹkan oṣù rẹ̀ mọ́ yọ̀ọ́ bá ti ọmọ mọ ọkọ lọ́rùn ẹ ọlọ́run o kó tó dijọ́ ọ̀gbìn ìdàkìyàmọ̀ tọ́lọ̀ wọn yọ ọmọ àlè fòdá nínú ọmọ ọkọ ká ṣọ́ abẹ́ wa ká ṣọ́ òhò wa ká ṣọ́ ọ̀ṣọ́ wa kó pé specially reserved and preserved for our husbands eléyìí oní tẹ́sán fẹ́ pé ọ̀ṣọ́ yín o ìhòòhò yín o ọkọ yín ni ẹjọ́ máa ní access sí àǹfààní yẹn nìkan tó kọ́ ẹ̀yin obìnrin ẹ lọ́ọ́ mọ pé ara ojúṣe yín tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú òun náà ni kí ni o àǹtò tí àwò ìdáàdà àá ìlàlẹ́fẹ̀ rush àáfàá ní tọ́ba àdìpọ̀ obìnrin jẹ́ obìnrin tó bẹ̀rù ọlọ́run tọkọ rẹ bá ti pè ọ́ pé tó ìtì máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ọ̀yá ẹ jẹ́ kó ṣẹlẹ̀ báyìí o gbọ́dọ̀ kọ oorun fọkọ rẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí oníṣẹ́mọ̀ pé èmi náà ti wàhálà lọ látàárọ̀ ó ti wá rẹ̀ mí yọ̀ọ̀bà máa kọ oorun fọkọ má sọ ọkọ rẹ donísìnà má lé ọkọ rẹ lọ sọ́dọ̀ àwọn tí ó gbọ́kọ mọ́ ọ lọ́wọ́ àwọn husband snatchers wọ́n pọ̀ náà gbòòrò tí wọ́n ń wá ọkọ tí wọ́n gbà wọn ò sì ní sọkọ rẹ dè yẹn rẹ o ṣùgbọ́n wọn ò ní jẹ́wọ́ náà gbádùn rẹ̀ ni ló fi já sí wípé a gbọ́dọ̀ máa kọ oorun fún ọkọ wa èyíkéyìí obìnrin tí bá ń kọ oorun fọ́kọ rẹ̀ bó ṣe wà nínú àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú tí ó máa ṣẹlẹ̀ sí ni pé àwọn mọ̀lẹ́kà ó máa ṣépè fún un títí yóò fi wá padà sọ́dọ̀ ọkọ pé ọ̀dà ó ti yá báyìí tí ọ̀bẹ lè ṣe bẹ́ẹ̀ wọ́n máa ṣépè fún láíláí ni ọlọ́run mọ̀ sí wa lẹ́ni tí ó máa forí gba èpè kásọ̀ àárín ìṣe tí ò ní sáwọn ọkọ wa donísìnà nínú ìgboro àáfà alára ojúṣe obìnrin òun náà ni antakọrọ filibai wàlà àtàkùrù ìlà àbí ìdìní ìtísẹ̀rí àfẹ́ ni pé kóbìnrin èyí tọ́pọ̀ nù sẹ̀mí ayé ẹ̀kọ́ máa fìdí mọ́lé tọ́ba wá fẹ́ jáde kọ́kọ́ rẹ̀ ọmọ sí nínú Islam Sharia ní májẹ̀mú obìnrin lè lọ ṣiṣẹ́ ń ta amálùlẹ̀mọ́ra àkárìjà lìbáìtì ibi tí ó ti ṣiṣẹ́ ọkọ rẹ̀ ọmọ sí yóò jẹ́bi tó fọkàn balẹ̀ kò ní jẹ́bi tó kàn yà tóbi ó ti máa fàyàkínyà kò ní jẹ́bi tí ò ti ní lè lò jáàbù kò ní jẹ́bi tí ò ti ní free pẹ̀lẹ́sìn kò ní jẹ́bi tí ó ti já sí wípé yóò máa affect primary assignment tí ò ní ráyè mójú tọkọ àtìyàwó iṣẹ́ tó bí ọba ṣe ń ta yóò jẹ́ṣẹ́ tó bá àdámọ́ rẹ̀ mu tí ọ̀dẹ̀ ta ko ṣẹ̀ríà ọkọ rẹ̀ ó dẹ̀ fọwọ́ sí i tí ó yọ̀ǹda fún un obìnrin tí bá ń jáde nù ilé tí èsè pọkọ rẹ̀ lọ yọ̀ǹda fún ìbínú ọlọ́run táwọn màlẹ́kà ó tó máa rọ̀jò ìpele lórí òun lélẹ́yìí ká sọ àárín yìí náà ṣe ìyẹn nìkan tó kọ́ àáfàá lóbìnrin mùsùlùmí allah tàdánilẹ̀ ahadin àyẹ̀dúkúlà bẹ́ẹ̀ tàwú ìlàbí ìdìnnì obìnrin ò gbọ́dọ̀ máa yọ̀ǹda fún irúwá ògiri wa kó máa wọnú ilé ọkọ rẹ̀ ẹni tọkọ rẹ̀ bá fẹ́ kó wọnú ilé òun náà lóòjì ọmọ wọnú ilé o nínú hadithi anabi sallallahu alaihi wasallam ó ní látàzán lè mọ́ra fi bayti zawjiha wa huwa shahidun illa bi idni obìnrin mùsùlùmí tọ́jú olùbẹ̀rù ọlọ́run kò gbọ́dọ̀ yọ̀ǹda káwọn àjòjì ọmọ wọnú ilé ọkọ ẹ̀ tọkọ ẹ̀ sì wà nílé àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ kẹ́lẹ́ yìí kó lè bá a ẹbí wa níbi àwọn àdánwò èyí tó káàkiri náà lù ọlọ́run la ẹbí wa nínú àdánwò ilé ẹ̀kọ́ mọ̀fìlẹ́wọ̀n high school àwọn náà so onígbọ̀wọ́ ètò yìí àìbámẹ́ lè fẹ́ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ yìí àbẹ́ ẹ fẹ́ béèrè àwọn ìbéèrè mọ̀ká sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtò máa pàdé èmi ni ọmọ ìyá yín nurse Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatu.